أعوذ بالله من الشيطان الرجيم وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه قل فأتوا بسورة مثله ودعوا من استطعتم من دون الله إن كنتم صادقين بل كذبوا بما لم يحيطوا بعلمه فلما يأتهم تاويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين وإن كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون ومنهم من يستمعون إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم آمين واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار اجعله لنا حجة يا رب العالمين اجعله لنا حجة يا رب العالمين قتل ما أوحي إليك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته وتكشفا ألفاظه وتحفظا لمعانيه فإنه من أفضل الأعمال أتفهم مع قلة القراءة أفضل من المد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستمائة وستة وستون ألف منها أمر وألف منها نهي ألف منها وعد وألف منها وعيد ألف منها قصص وإخبار وألف منها إبر وأمثال وخمس مئة حلال وأرام ومئة فسبيح ودعاء وستة وستون ناسخ ومنسوخ وستة وستون ناسخ ومنسوخ اللهم الله أبا arawọ́ sí ọ ìrẹ náà ni ọba tí gbogbo ẹ̀dá máa ń ké pè ìwọ ni ó ní ìkápá sánmà àtìlẹ̀ lọ́dọ̀ alágbára lórí gbogbo nǹkan ọba tó mọ ìkọ̀kọ̀ òun lọ mọ gbangba òun náà ni àwálù àwòwàlà áàkìrù. ọba yìí nìpìlẹ̀ gbogbo nǹkan olóòtún kẹyìn ó náà ni a lè ṣe lórí gbogbo nǹkan agbára rẹ la fi bì ọ́ bó ṣe tó ó ti ń ṣe ìjókòó àlùbáríkà àlùkòránù yìí àti gbogbo ìjókòó dáadáa tóun fún wa jó ó ti ń ṣe ń rọrùn ìrọ̀rùn náà làwa ń tọrọ lọ́dọ̀ ẹ wá ṣàlékún ìdẹ̀kùn ẹ fẹ́nìkọ̀ọ̀kan wa gbogbo ibi tí ara ti ń ni ẹnìkọ̀ọ̀kan ìwọ ló lè bá ní ṣèdẹ̀kùn ó lè pe ìdẹ̀kùn bẹ́ẹ̀. ìwọ náà la wá pè nínú àánú rẹ rándẹkùn sí ẹnìkọ̀ọ̀kan wa. ọ̀yá rọ́bì wa fíkínà lìnà ìlì mọ̀rọ̀ dìnà wà á ó kọ́fà náà fi ìmọ̀ òkè ìfẹ́lẹ̀ èlè mi wá sí dìkì. wà á ó kọ́fà náà. بموكب العلم الخوف وفقنا للنيل مرادنا gbogbo èròǹgbà kálukú wa ọmọjú a lọ isa afẹ́ kò ṣe tá à ń rawọ́ ẹ̀ sí ọ ó ti mà bó ti kọ́ lẹ̀ fún wa káwọ̀ tó máa rawọ́ ẹ̀ fọ́ ọ ti kọ́ ṣe fún wa. èyí táwa bá ń béèrè tọ́jẹ́ pé àdúrà wa náà ni ó fi tì í ó ti kọ́ pé ó ṣe é ṣùgbọ́n ó fi tì í wípé a tún bí ọ kó o tó ṣe àti wá ń bí ọ à ń bí ọ lórí èròǹgbà kálukú wa ọlọ́njẹ́ ọjọ́. ọ̀yọ́ ìlú àdínà wà ó kọ́ fọ́nà. بالعلم والصدق وأوقفنا في موكب العلم والصدق Gbogbo ìgbà tó ọba máa mú wa dúró síbì kan, àyè tí wọ́n ọba máa bá ẹnìkọ̀ọ̀kan wa, ọlọ́run àbíọ́. أو قفعنا na موقف العلم وأوقفنا في موقف العلم والصدق وما جاء يما ibẹ̀ ni kọ́ ma da wa dúró si ma da wa gúnlẹ̀ sí ààyè ìmà wọ́n máa jẹ́bi tí wọ́n ti fi ma nye ododo òdodo ọ̀rọ̀ ibẹ̀ ni ọ jẹ́ kága àwọn ọmọ wa àyà ìmọ̀kan àyè kójakójá ọlọ́run mọ́jà lè máa jókòó ńbẹ̀. wà á ó kọ̀fà náà sí ìmọ̀ òkè ìbílẹ̀ mi wá sí dìbì wà á ó kọ̀fà náà sí ìmọ̀ òkè ìbílẹ̀ mi wá sí dìbì. àwọn kọ̀fà náà fi ìmọ̀ òkè ìbílẹ̀ ilimi wà sí dìbì.

tọ́lá wọn kan máa tọ́jẹ́ pé wọ́n fi ń yọ yìí ní wọn àlò wọ́n fi ń ṣe fàájì ní fàárí àyà àwọn tí wọ́n máa tí wọ́n lo ibẹ̀ ní ọgbàgà wá sí ọlọ́run. Bímọ́ àwọn olóòótọ́ tí kò sí tó tóbi lọ́dọ̀ wọn tó tọ́ wọ́n lè máa gbé gbogbo èèyàn tóbi kí wọ́n máa ṣàpọ́nlé ẹ̀ ṣùgbọ́n òdodo a máa jù wọn lọ òdodo a máa tóbi lọ́dọ̀ wọn jẹnikẹ́ni lọ irú ààyè àwọn báyìí ni ó fi á sí. wọ́n bábà náà bí máa ń fi ìdílé ìlú mi wá sí dìkì wọ́n ò kọ̀ fà náà. Alùkùránù náà látún wá tẹ́ wájú yìí. Ìrẹ́ lọba tó lè fi máa yàn táwọn afáwà bá débẹ̀ báyìí wọn á nífà yá rọ́bì máa tí na bì sẹ́rì oòrùn Wà náà wírí bì yìí kọlì bí wà sámú. Wà mú kí láti wà náà wírí bì yìí. Wà ráwọ́ sọ́lọ́run pèrè ọlọ́wọ́ ọba mi o. Wàyá rọ́bì màtíìnì. Màtíìnà. Màtíìnà bìsírì òrùfihì. Bìsírì òrùfihì. Gbogbo ara fi ti ń bẹ́nu Alukùrán. Ẹni tó lè máa ń sára fi kọ̀ọ̀kan wí kò sí. Àfẹ́ni ọlọ́run bá fi ma. ìwọ la bẹ̀ arawọ́ sí ọ ìsí ń bẹ̀ ìtọ́pàmọ́ sí ibi ara fíkọ̀ kan tó fi ká àwọn kèfèrí mọ́kà lágara tí wọ́n fi lè múrú ẹ̀ wá ẹni ọba wù ọ́ lọ máa fi mà. wọ́n á wù wèrè bí kọ́líbí wà sánú ìwà mọ́kànlá sí wọ́n á wù wèrè bí kọ̀lìdí wà dámú ìwà mọ̀kúlàdí. alukuraanu náà ni wọ́n máa fi tàmọ́lẹ̀ ṣe ẹnìkọ̀ọ̀kan wa. ìmọ́lẹ̀ rẹ̀ ní ọjọ́ máa wọnú etí wa gbogbo kójakójá táyé ń gbọ́ wọn ọlọ́run yọkùn létí wa. kọ̀lìdí wà dámú ìwà mọ̀kúlàdí. wà náà wèrè bìí kọ̀lìdí wà dámú ìwà mọ̀kúlàdí. na wẹ́rẹ́ bí ọba ọkàn ẹnì kọ̀ọ̀kan wa tàmálẹ̀ alukùránù síbẹ̀. wàsámi wa náà ọlọ́run tàmẹ́lẹ̀ alùkùránù sí tá gbọ́ jẹ́ lè máa gbọ́yé lè wa náà ríran ọlọ́run já máa fi rọrùn ẹ. tọ́lá lomi ìmọ̀ ké kùránù tí ò ní sì ní rọ̀rọ̀ lọ jáde kó sì ó sì dídì ń kà tí ò ní yẹ tí ò ní rí òdodo tọ́lọ́ ń wí mẹ́ yóò tún máa pọ̀ òyì nílùú tó gbé káwájú. kọ́lídì ìwà tẹnu ìwà mọ̀kìlá sí wà náà wírí bì í kọ́lídì ìwà tẹnu ìwà mọ̀kìlá sí ọlọ́run má dàwọ́ ìkẹ́ rẹ àtàánú rẹ dúró lórí àlùfáà wa àgbà. àmínà. torí ààyè wọn la wà yìí iṣẹ́ wọn là ń ṣe. ṣèkùnà abúdòlì bá kí ìfàkìwùnà. èyí tí wọ́n fi mọ̀ wá nù mọ̀ náà ni à ń jàǹfààní rẹ̀ yìí kì máa wọn lọ́sàn. àfihàn fi kùnlé kẹ́rì mọ̀nà àjẹl ìmọ̀ títí ń tàn láyìí máa ń yẹ ọdún tí ò sí tọ́lọ́wọ́n òjò kú kàá sì kú. lọ́rọ̀ àníyàn ni àníyàn táwọn náà fi tàn án kìí ṣe àníyàn nítorí nǹkan kan bí ọ̀jẹ̀ torí ọlọ́run ẹ sá máa wá kéwù tiẹn ẹ máa wá kéwù wọ́n tún máa bẹ̀ èèyàn wọ́n tún máa bọ́nu tí àwọn àwọn tún máa fún wa pé mú ti à ń bẹ̀ mú ti à ń bẹ̀. lẹ́sà níyàn àti eré ìtawọ̀ àti kì í fi ń gbélé kéwù káwọn fi gbé tiẹ̀ kalẹ̀. àníyàn torí káyé ó lè mọ òdodo ọ̀rọ̀ ọlọ́run òun ni a fi gbé kalẹ̀ ọlọ́run sì bá wọn gbé dúró. Fàhàmílọ́hù tààlà ṣe kọ̀nà. Ọlọ́run bá ní ìkẹ́ àlùfáà wa. Wà á ní ma máa fà á lù. وجزه الله ربي بالجزاء وأعطه الجنة وقضي ما أمل فرج ويا ربنا سالف الجوى فرج ويا ربنا سالف الجوى ọdọ́dọ̀ gbogbo àwọn àlùfáà wa tí a tún rí sásábẹ́ ọ̀bẹ̀rẹ́là wọn bàbá wa àlùfáà wa àgbà ẹni tí wọ́n fi jẹ àrólé àlééfà táwọn ogan òríra wọn lálééfà ẹlòmíì sì ń jà sí wọ́n sì fẹ́ nìkan jẹ́ tóun gan òríra ẹ̀rẹ́ àníyàn ni wọn òríra wọn náà lọ́lọ́run oṣù fi gbé ọṣubú ọlọ́run mọ́ gbé ọṣubú láíláí. àmín. ربنا ما دوتنا أمين أمين على الإسلام والخدمات ديني على الإسلام والخدمات ديني اللهم بارك شي بẹ́ẹ̀ fún wa àmín a kí gbogbo ẹ̀yin bàbá wa tá a jọ ń jókòó gbọ́rọ̀ ọlọ́run ọba tá a jọ sọ́a ọlọ́run ọba yóò jẹ́ kó máa rọ̀ wá lọ́rùn ibi a ti sinmi oníbi ọlọ́run ti ń sọ̀rọ̀ tírata jókòó tì yí fún wa ọ ń sọ̀pọ̀ rẹ̀ láti fi dá ọ̀rọ̀ padà fún àwọn kèfèrí ọlọ́run ni wà máa kà náà àádọ́lì kòrò àánú تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين ọlọ́run ní sí alukóránù yìí. ayíkú tọrọ mi ní ìlú wọ́n ń dàdà pa nǹkan wọ́n ń yí nǹkan padà wọ́n ń fi sí wọ́n ń yọ wọ́n ń fi wọ́n dín kù kì í ṣerú ọlọ́run ní kùránù yìí kọjá abẹ́ sẹ́nì kó wọ́n dàrú sọ lẹ́yìn ọlọ́run. كان هذا القرآن wá ọwá láti wá gbogbo òwe tó ti lọ ẹ̀ a mẹ́nu kan díẹ̀ ń jẹta ni ni kòránù wá ọlọ́run mú kòránù wá láti wá ṣàlàyé lórí ẹ̀ ni wàtàkù pé ìlànà kìláàbì. síra àtọ̀ yanjú gbogbo nǹkan lára kòrán máa fara sí na. ọlọ́run láà ṣe kùnú àlùkòránù táwọn ọlọ́run ọ̀sọ́. gbogbo ẹ̀ lásọ àfi tí ò sì ṣẹlẹ̀ sínú tẹ́sùn padà máa rínú Kùránì tí bá ń ṣẹlẹ̀ wàá máa wà wà kúwà sínú ẹ̀ o olólè òǹlẹ́lòmíì gbọ́ yé pé Kùránì kà á fi kíní kata àṣọ ni wọ́n á lọ wá jagajaga nínú Kùránì wọ́n wà kúwà bẹ́ẹ̀. wọ́n fara tí náà fílíkì sábì mí ṣe é yín ẹ̀yà ṣe pọ́rọ̀ tí ọmọ ń gbó sọ. láwọn máa wá kiri pé kùránù náà sọ ó sì á jọra wọn ó sì jọra wọn wọ́n wá wà fún wa kiri kùránù ọba wá pé kùránù sọ gbogbo nǹkan nǹkan gidi kùránù sọ gbogbo nǹkan bá ti jágajàga ẹgbẹ́ jìnnà sí kùránù kùránù ètò nǹkan tẹ́ máa fi pálapàla tí ẹ máa fi tì sí ọ̀rọ̀ ọlọ́run ni bí ọkàn yín ọ̀bá là tí ọ̀yà kẹ́ ẹ mà pé èyí eh, eh, tí ń jáde wọn èyí pé ṣètọ́nù ní sọ̀rọ̀ ẹ tún má fi ẹ̀gbin ẹ̀ ẹ má fi rẹ́ àlùkòránù la kálukú jókòó jẹ́ bá ọba ti dé bi àlùkòránù kóraró àpáta nù. Hmm. èèyàn bá ṣàṣìṣe tó forí sọ ní ọba sórí àwọn akọrin onídàárà tó wọ̀ ń tí ó mọ̀ sí ebó náà rò ní ọba ń yí sókè yí sálẹ̀ ọ̀tọ̀ bá dàlù koran kóraró kóraró dúó kódà tó bá àdìsí sọ́sálà èyí tó ọba gbọ́ pé wí ni kó wí tó ọba fẹ́ kàn dín yọ ọba hmm. gbọ́ pànábì wí kó o sì ní kọ́ lálàáfíà ni kó wí kó o sì kóra ró òun náà ti wí ó tó lọ ó ní máa ń kọ́ là láyé àmọ́ lámọ́ àkúlí. fàlìyàtàfáwò àmọ̀kọ́ àdàhù mìíràn náà. bá ọba jẹsẹ̀ mú tán lóde hmm. inú ẹ yó mọ́tòrí àwọn máa wá àwọn ààrẹ máa wá máa wó máa fi ọ̀rọ̀ kájàkájà ọmọ wa ní ọ̀rọ̀ ànábì ara o ànábì ní gbogbo ẹni bá wí ní tẹ́mi ànábì ò wí fálíyàtà bá wá mákàdà hù nínàdà bí kálukú bá ń wá ga rẹ̀ lálìjánnà ó ní ọmọ wa ń bẹ̀ inú náà ni ó ti wá tiẹ̀ o ṣe lè yàn àníkọ́ra ró ọlọ́run ni wàtọ́ fún sí lálẹ́kìtàbí alùkùránù tí a ń ka fáyé yìí wàtọ́ fún sí lálẹ́kìtàbí láwọ́ ìbàbí síra tó sàlàyé gbogbo nǹkan ní alùkùránù wà sí ní àmá hùwà bìlà hazili kìí sọ̀rọ̀ ẹ̀fẹ̀ kìí sọ̀rọ̀ àwàdà. Hmm. kìí sọ̀rọ̀ àṣà kìí sọ̀rọ̀ àwọn akọrin tọ́wà máa wà nínú Quran kìí ṣe kìí sì sọ̀rọ̀ àwọn agbígbá ọ̀rọ̀ ọlọ́run ni ọwọ́ àṣìṣẹ́ fọ́kàn ni gbogbo ọkàn tó dógùn olùkùránù wà fọ̀nà yáa yóò àná sunkọ́ dìjà àti kún ọmọ orí dàtọ́ ọmọ níbòmíì náà ọlọ́run ní ti dé wá bá yín látọ̀dọ̀ ọba yín kùránù ní kì í débẹ̀ bọ́ọ̀bà ìyanu wí nǹkan kan náà alùkùránù fi ṣe wàásì fáwọn èèyàn bẹ́lẹ̀ wọn bá tún jọ ọba tún tó àwọn olè máa fi sọ̀rọ̀ àfàlùkùránù ṣe wọ́sàn fún gbogbo àìsàn tí ń bẹ nígbà ìyá ọmọ èèyàn àìsàn olè àìsàn ọtí mímu àìsàn tẹ́tẹ́ títa àìsàn dàlúrú gbogbo ẹ̀ ló ké kòránù kan ọ̀rọ̀jó tálù kòránù wí lórí ọ̀mùtí kó gbọ́ orí ẹ̀ kọ́pọ̀ títì ọlọ́run ní ìta àṣọ kòránù kalẹ̀ tó nìyẹn wàá dáa wàrà ìtọ́sọ́nà àlùkùránù àti kẹ́ fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ olùgbàgbọ́ òdodo níbòmíì ọlọ́nà àádọ́lùkùrọ̀ àá ìṣúra kùránù táǹkẹ́ la fi ń kì gbogbo bí ọlọ́run ti kí n kẹ́ ọ̀rọ̀ wà kalẹ̀ ó ṣe tán àti tọ́ ẹni tóun náà bá dúró déédé ẹ̀wọ̀ lọ́wọ́ mọ́bọ̀ ọlọ́run ní kùránù ṣe tán yáájí ọmọ ń tọ́ sọ́nà nílẹ̀ tí ilé àtúwà àwọn ọkàn tó dúró dáa tí wọn náà ṣe tán àti gbà tọ́ sọ́nà ọlọ́run láwọn ní máa ń tọ́ sọ́nà ẹ̀mí anada lahum ajran kabira. Kùránù ó sì máa júwe ẹ̀san tí ń bẹ Wọ́n ti ń jókòó tọrọ ọlọ́run ládàtọ́ gbàrí lọ́ba kírun ládàtọ́ gbàrí ìdí ẹ̀ka fáyé. Wọ́n wà fún wa kiri inú ẹ̀. Ọba ń ń fún ọ̀rẹ́ mẹ́nu ọmọ àkọjá Hmm. ọmọ ìlọ́lọ́run ti ń ro díẹ̀ díẹ̀ yìí ọkọjá ìròyìn wà lè yàtọ̀ ẹnì kan lè rírọ́ kíká. Hmm, hmm. ọwọ́ àká ó lè rírọ́ kíká. Ebe ẹgbẹ́ ọlọ́run ti ní ẹ lọ wá gbogbo ohun ń bẹ láyé máa fi ní ìṣàjára ti nà kìláàmù gbogbo ògì ń gbogbo ẹ wá fi gbẹ́ ẹ fi gbẹ́ kálámù ẹ fẹ́ pẹ́ ẹ pé ẹ fẹ́ kọ ọrùn tí a kọ sínú tíra yìí. wàlẹ̀ báárù yàmúdùn ẹ lọ mú ibùdó ẹgbọ̀njọ ẹ fi ṣe tàdá. ọlọ́run ní ọmọ bẹ́ẹ̀ ẹ lọ mú gbogbo ọ̀sìn tẹ níláyé méjèèje ẹ lè wa ẹ bá ń àkọ́bọ̀dọ̀ kọjá méjì kòránù ti gbé jọ́gráfì lẹ́tún ké. kìnní kan India ọ̀sìn Atlantic ọ̀sìn kìnní kan máa sìn sìn sìn orí méje ló ti dákẹ́. méje náà ló ti dákẹ́. ti wí gbé yìí. tíra wo ló tó bẹ́ẹ̀ hmm. gbogbo ọmọ ló mú wà ọlọ́run ní ẹ lọ mú gbogbo àwọn agbami odò òun kẹ́ ẹ pé ní ó sì nàbí agbami odò tí ó sírú odò tó tó má méje lọ́rọ̀ kiri ká ayé o ní a fi gbé gbogbo ayé àwọn geography sí ọpìn méjì ilẹ̀ jíjẹ ilẹ̀ omi hmm. pípọ̀ omi ilẹ̀ omi fi mú seventy one àbí seventy nine ọgbẹ́lẹ̀ twenty one péré ni ó mú gbogbo lẹ̀ omi ló yí gbogbo ayé ká omi ni ètòjọ́gbẹ̀lẹ̀ ò tó nǹkan ibẹ̀ náà ni gbogbo wa rọra gọ sí láwọn ètò èèyàn ń ríran rí àmọ́ bí wọ́n tún rí míì. mélòó lẹ rí na nìsín mélòó lẹ rí márùn kẹ rí korat márùn náà lẹ rí ẹrí ètí ẹ kọ́kọ́ rí bí áfíríkà asia àti europe àwọn kọ̀rátù kọ̀dímà tí wà á rí north america ìsàlẹ̀ ẹ́ kó tó wá rí Australia lè jẹ́ mélòó ọjọ́ márùn-ún ìgbòkọ́ra ti ń bẹ láyé nù alam ọlọ́ni ẹ wá lọ kó gbogbo gbogbo omi ti ń bẹ láyé pátá ẹgbàjọ ọlọ́ni ẹ àti gbogbo ó sì yí méjèèjì ẹgbàjọ. ẹ̀sọ́ di tàdá ẹ̀sọ́ gbogbo ogi tí ń bẹ láyé áfíríkà wọn ò sì rí pọ̀ gbogbo ogi tí ń bẹ láyé ọ̀dọ̀ wa lọ̀gẹ́ ẹ̀ wà ẹ tún lè rí láwọn abòmíì náà o àwọn bíi janubi afirikiya amẹrikiya àwọn náà ní wọn láwọn agbó onígbó ń bẹ rí ìgbà tí bá ti ń bọ́ sí àwọn Asia asálẹ̀ lọ́pọ̀ lọ́dọ̀ tí wọ́n lọ́pọ̀ àbíṣẹ́ bá tún fi ń bọ́ wá sí bí òkè bẹ́ẹ̀ ń bọ́ sọ́nà lẹ̀ ń bí àwa sí ìsàlẹ̀ báyìí wọ́n lè máa kan gbóńbẹ̀ díẹ̀díẹ̀ ìwọ̀n bí wọ́n ti rí aginjù gbẹ́ áfíríkà ọ̀pọ̀ lọ́pọ̀ lọ́dọ̀ tí wọ́n fi wá máa wá kọ ẹran lọ́dọ̀ wa wọ́n àwọn oníran gbogbo ogi àti bí ẹ bá tún ti wọn agi ẹgbẹ́ ẹ fi gbé kálámù ẹ fẹ́ pẹ́ kọ kíni ẹ fẹ́ kàlùkùrọ̀ àhàn. kàlùmá tó láàyè ọlọ́run lálùkùrọ̀ ẹ máa kọ́ ni kò ní í tán. kígi ó gbogbo ogi ó fi kán ó fi jẹ ọlọ́run lẹ́yìn ní ẹ mọ̀ pé ní ọkọ̀rin ilé ọba tó tóbi ju gbogbo nǹkan lọ ní tí ò sí tó lè tóbi tó kò sí ọ̀jọ̀gbọ́n sì ni ẹnìkan ò lè sọ ọdún tó sọ ọlọ́run ní àánú yìí láàárọ̀ ìbà fi iyèméjì ò sí ń bẹ̀ àwọn ọlọ́run la ní من رب العالمين من رب العالمين ọlọ́run tún ní ọlọ́run ní sẹ́wọ́ tí tí wọ́n ń wí ní ànábì tí wọ́n tún ń sọ pé lọ dáhùn ni wọ́n ìpadà ń pé wọ́n lóhun Kùránì amúyàkú ló nà fùtàráwù tí a tún sọ wípé lè ẹni ọlọ́run nílé ànábì sọ fún wọn wípé fàátò bìsúra ti ní lè yìí tírú ẹ̀ bá ṣe é hun ẹ̀yìn ẹ̀ hun rú ẹ̀. ebe èèyàn bí yín ni ọmọ tẹ́ ẹ lóhun ọ̀dà hun hmm. tó bá ṣe é hun débi pé Muhammadu tí ọmọ kan kọ tí ọmọ kà. yóò wà ahùnrú eléyìí ẹ̀yin tẹ́ ẹ máa kọ tẹ́ ẹ máa kà ọlọ́run ní ẹ̀ lọ mú súra kan dàbí kùránù tó láwọn ròyìn tó pọ̀ ní kùránù tó jẹ́ wípé tẹ́ mú wá táàbù ọ wà lórí ẹ̀ ní lè ẹ̀ ó là ń sọ ní wá tó sí wípé. ààbò wà lórí ẹ̀ lójú ọ̀nà màhálùhù ibi tá a gbé ka ibi tá ààbò ti wà nítorí kùránù nìkan náà gbé ka bí ààbò fi sùdù nígbà tó dé inú ọkàn lọ́lọ́ ní kọ́ wà wọ́n là ààbò tó ga kótó wá di wípé ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ tí wọ́n fi ń ṣe kíni wọ́n fi padà kọ́. bẹ̀ẹ̀ náà fi pamọ́ sí ẹ̀ náà múrú ẹ̀ wá tí ó rọrùn ní híhá ní kíkà kò tí ì síwèé tó rọrùn ní híhá àti kíkà bí alukoran kò sí lọ gbé ògbójú ọdẹ ọmọ akọwà ṣe kọmpitíṣẹ̀ tàbí ọ kò tí ì síwèé tó ṣe háláyé bí koran ọmọ gbínísì ẹ̀jẹ̀ ọmọ ọmọdún mẹ́fà ń ha ọmọdún mẹ́fà tí ó tí tí ó tí mọ̀rọ̀ sọ yóò ka kùránù yóò ha wọ́n lè kọ́dún ìyá sáré iná ní kòrò wa náà lè lékè. fàálì mi mọ̀ dàkẹ́. kùránù ọlọ́run kì í fún wa lọ́dún yìí ọlọ́run lẹ́mi mo ṣe bàbá wa ní ọmọ ẹgbẹ́ tí àwọn onílé gbogbo kálukú ló gbé koran lọ táǹkà yìí olójú tí àti olójú tí àti tó gbọdọ gbé fún Yorùbá bá ń tẹ́ wà ọmọ ìlànà kò lè ṣe ké ọ̀rọ̀ kò lè dùn ún kà torí ká lè jèrè ló fi ṣe rọrùn láti ké bàbá wọ́n dúpẹ́ fọlọ́run tó fi jọ rọrùn ó tún rọrùn nírántí gbogbo òwe tá a kà ń jọun lè pé máa sọ kankan bẹ̀rẹ̀ àti mo lè sọ èwo ní àsálágbìyé àbí kí ló kọ̀ọ̀kan báyìí èwo ní àlàáràn tí ń bẹ̀ mà èwo ní ní wí bẹ̀ tí ní bẹ̀ lọ́la ṣe rọrùn ni àfi ọba jókòó mo sọ̀rọ̀ bàbá mi kan náà ní Abẹ́òkúta lánàá tó ń ti náà láwọn kú òun ní ọmọ sọ ọmọ mi à mo ti kú òun lè sáfò mẹ́ni nù wọn lọ mọ́lọ́ ti ṣe ṣe rọrùn tí nǹkan bá ti ṣí ọ́ tó pé kuranu ti lé fún ọ lọ́yẹrẹ wò lọ́yẹrẹ wò nǹkan ti ń bọ́ gbénu a ti ń lé tó ń gbé tó ń jùlẹ̀ ah, nǹkan ti ń dénú lẹ́ni tí ń ké tẹ́lẹ̀ ni o ìrànpẹ́ni tí ọ̀ máa ń ké tẹ́lẹ̀ àmàṣàdúà eh, àmàṣàdúà fún ni kọ́ máa rọrùn gbogbo àwọn ọmọ mi tẹ́ fi lé kéwòn lè kọ́ yín ẹ má ti dú Ma ti ju pé ọmọ mi ní ọwọ́ àmọ́ akọ́ mi ìbúwọ̀ lọ́nà wọlé lórí ọ̀jẹ̀nu sẹ́ rẹ̀ nu ọkọjá akọ́rùn ọmọ ká èyí ń kọjá kọ́kọ́lé fún ọ o ti jẹnu sẹ́ rẹ̀ nu látàyé tó tún wàá jẹ tó jù lọ títí àlùkò àmọ́ adéwọ́n ó bàbá tó kọ́mọ ẹ̀ lálùkùránì ó ní ọlọ́ọ̀kẹ́ kùránì ó ní mo fi kí gbogbo ẹ̀ bàbá gbogbo àwọn ọmọ mi tí wọ́n ti di ọmọ nínú ẹ̀kọ́ tayé lẹ́tí wọ́n kọ́ darí wọn sí di alukur'an tí wọ́n ti ké àwọn eléwà alálè nífàyàbalẹ̀ lórí wọn lórí ẹ̀kọ́ tí wọ́n lọ kọ́ kéṣọ ọmọ tẹ́lẹ̀ fi kur'an kọ́ tọ́ sáà ń kọ́ ń wé sáà ń kọ́ gbogbo ibi tí ò ti sáyà bọ́lọ́n ṣe wí ń bẹ́ nítorí ọmọ ké ọwọ́ lọ tán ọlọ́yà nǹkan yọ ya nǹkan ó padà yà tọ́rọ̀ òfin kur'an bọ́ láti lẹ̀ láti kékeré ní èyí ó ti ṣàṣeyọrí nù kọ́kọ́ dájú ọmọ ẹ̀kọ́ bíi kíni ó kéwú ó kéwú ogbon tó bá fẹ́ ṣe kọ́kọ́ ké quran tó bá mọ quran tó kéwú késọ̀rọ̀ yẹn ní kí gbogbo wọn ó ké bí gbogbo àwọn àfa wa àgbà tí àmọ̀lẹ́bí kọ̀ọ̀kan tí ọmọ kù ń bẹ̀ nírú àwa tí àlóde àlóko àlódò àmọ̀rí àmọ̀rí kọ̀ọ̀kan wọ́n jẹ́ pé mo lóko o ọba woko mi ọmọ pé mọ̀ ń dáko àgbẹ̀ ni mí o wọ́n máa oníhùn náà dà wọ́n jíṣu ní pọ̀ ní èsì wọ́n bẹ̀rẹ̀ wá tó ìgbà mẹ́rin ẹ̀yàn pé mi gan gbìn ẹ̀rọ pàgbẹ̀ ni mí ní ọba fi jíṣu ẹgbà mẹ́rin wà ní oko èèyàn ọya kíw náà pé inú àgbẹ̀ lọ́wọ́ àbí?

tẹ́ẹ̀lé kí wọ́ ọmọ tí ọlọ́run ti ní mí dún nílẹ̀ kò sí ọgbà láti máa kí wọ́ tí màlẹ́kà wọ́ pé wọ́n láti sánmà pé àlìjànú pé wọ́n lọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn àlìjànú pé ẹ̀yà wa nù mọ́ yín àmọ̀fẹ́ ọ wọlé tòró ní nǹkan ti ní mí dún nílẹ̀ tá a bá ti yọ ọlọ́run tán gbogbo ohun tí ń jẹ́ nǹkan gbogbo ohun àwọn àbá àti ọmọ ṣe tàbùsírù ìrònú jílẹ̀ ni ọ gbọ́dọ̀ má ba káwọn tàbùsírù ọmọ tù bá wọn gbọ́dọ̀ má jílẹ̀ ni wọ́n mú yàn má wọ́n má lè jà nù má wọ́n mú má lè kà mú má ńgbà ọlọ́run ti ní mí dùnlé là ó ti sílẹ̀ kún kó mú un bá wù ọ́ mú un bá wù ọ́ má. ọlọ́run sápá yín bá ká ni o sápá yín bá ká kẹ́ ẹ sánmà lọ kẹ́ àwọn màlẹ́kà sì ká kẹ́ àwọn tẹ́ mọ̀nà tẹ́ wọn sọ̀rọ̀ wọ́n wá yín lọ. kódà bẹ́ẹ̀ sọ̀rọ̀ bóun náà bá mọ tí fi kún bí ó kì rúbọ fi na tí ó di ní tẹ́fẹ́ kọ ẹ̀pìn á. ẹ̀fọ́ ọmọ náà mọ ebá náà bí Sulaiman náà mọ̀ ẹranko náà mọ. ní dúnì láàyè ẹ̀sájẹ̀ máa wò yín ran. Mm. tó bá jẹ́ ntẹ́ ń wí wípé ànábì mi ṣe بل كذبوا بما لم يحيطوا بعلمه ọlọ́run ní tí wọ́n ọ̀rọ̀ kiri káàmẹ́ ni wọ́n ń pè rọ́ ọlọ́run fẹ́ fi ya pé tọ́kọ́ tó pè nǹkan kan ń ọ ti ṣe ìwádìí nǹkan dáadáa ṣùgbọ́n tí màá rẹ ọ pè rọ́. èèyàn ní pé nǹkan tí ń rí ni wọ́n wò. fàyè fẹ́lòmíì náà ti ń wo nǹkan mi èmi ọmọ èmi àjọ ń sọ̀rọ̀ kan gbà lọ Òṣogbo lónìí ọlọ́run rẹ́ tí wọ́n ti bàálù ǹgbè mi sì wo ah, èmi ò pé wọ́n ti bàálù pé Nàìjíríà ńgbà yẹn mo sọ fún pé wọ́n lè tí ó. etí mọ èèyàn ọba kẹ ọ dúró lórí ẹ ọfà yéélẹ náà òye tiẹ̀ lórí ẹ̀ ọlọ́run láwọn kèfèrí kásàbù bọ́ọ̀bà pé nǹkan rọ́ ó ti lọ ó ti bọ̀ lórí ẹ̀ tó ti mà ti wá níbò ló ṣe jẹ́rọ ọmọ sọ fún wa pé bẹ́lẹ̀ ìṣiríre ètò òun rò pé nǹkan ni kì í ṣe nǹkan ètò wà ń bẹ̀rẹ̀ ètò òsì ní nǹkan òsì ń bẹ̀ ọba nǹkan bẹ èyí ò ní jẹ ní jẹ pé ọjà nǹkan yàn lórí kíni lórí ìmọ̀. bẹ́ẹ̀ni ká dàbò bìnnà làwọn yòókù nìyí. ọlọ́run ní tí wọn ọ̀rọ̀ kiri ká ni wọ́n ń pè nírọ́. yá ti gbà ọlọ́run ní yá ti kuranu ní ẹni tí ń pè rọ́ túmọ̀ rẹ̀ ò tí ìpè yé wọn. ọlọ́run ní wọ́n èèmọ̀ túmọ̀ tí wọ́n ń pè ní rọ́ kazalika kazaba. ọlọ́run lẹ́yìn má jẹ́ kí ọ̀rọ̀ àwọn kùrẹ́sì mọ́kà kọjọ yín lójú àwọn kí ọkọ̀ kọ́ serú ẹ̀ àwọn tí wọ́n ṣáájú wọn náà ń pe àwọn ànábì ọlọ́run ṣáájú nírọ́. torí tí wọ́n mú wá ọmọ kọjá làákàrí àwọn èèyàn àwọn tí wọ́n ṣáájú wọn wọ́n pè síra ọlọ́run nírọ̀ ọlọ́ni bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ jáwọ́ ó yẹ kíta àwọn tó ṣáájú yín ní tó dé bá wọn tó sẹlẹ̀ tí wọn kọ́kọ́ yín lẹ́kọ̀ọ́ ó yẹ kẹ́ ẹ lọ wo ohun tó sàwọn tí wọ́n pọ̀rọ̀ ọlọ́run ní rọ́ ṣáájú. tó ń rọ̀ lè ní wàmí ni wọ́n máa ń yún ni wọ́n máa ń yún yìí. nù àwọn tí wọ́n gbàgbọ́ tí wọ́n gba kùránù gbọ́. ni wọ́n máa ń la yún nù àwọn tí ò tí ì gbàgbọ́. wà á ọlọ́run lémi ọlọ́run ni mo mọ àwọn òbílẹ̀ jẹ́ pọ̀ èmi mo máa àwọn mo dá wọn máa ní lọ. ọlọ́run nílé ànábì má wulẹ̀ má wulẹ̀ banújẹ́ lórí wọn. bá a bá jù wọn níwèé ọlọ́run tí wọ́n ní ta ní jọ ọlọ́run tí wọ́n pè ọ́ nírọ́. ọlọ́run ní fi wọ́n lẹ̀. sọ fún wa pé lí amàlì èyí tèmi bá ń ṣe èmi ní gbẹ̀sẹ̀ orí kòkòrò tí yín náà tẹ́ ìgbàgbọ́ ìyà tí ń bẹ ń díẹ̀ ẹ̀yin lẹ́ní iṣẹ́ tèmi tí mò ń ṣe wọn ò ní fi bí yín wà bari ohun mi máa bá mẹ́lú èyí tẹ́yìn náà ń ṣe wọn ò ní fi bèmí náà léèrè o. àwọn tó ń bàrí ìhónà mi máa amadu èyí tẹ́mi ń ṣe tẹ́ ń ṣe tí mo ṣe níṣẹ́ kò ní dàlìkìyàmà kí wọ́n pẹ́ ìníkẹ́ wájì yẹ tàbí kẹ́ ẹgbẹ̀sẹ̀. torí kẹ́ mọ́ bá jìyà létẹ́mi sì sọ fún yín níjọ́ yẹ ẹ bá dé kò ní kàn mí. alhamdulillahi rabbil alamin adúpẹ́ arójú ara ìgbọ́ tó ní rójú ara ìwí tó ní yà rójú kára ìwí tọ̀lá kárójú ara kárójú kára ìgbọ́ kárójú kára تلف ويبع بعلم والمراك له فلا تبعض لكل العارف نبي عليك بتنام مقامة العلوم الكتاب أطبعت المدروسة للمبي